lórí bí wọ́n ṣe yọ àwọn olùdíje àti àmì ẹgbẹ́ wọn nínú ìwé ìdìbò ẹgbẹ́ labour wọ inec lọ sí kóòtù ẹgbẹ́ òṣèlú labour ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti wọ́ àjọ tó ń ṣètò ìdìbò lórílẹ̀‐èdè yìí inec ẹgbẹ́ all progressives congress apc lọ sílé ẹjọ́ lórí bí wọ́n ṣe yọ orúkọ àwọn olùdíje wọn bí ẹni yọ jìgá kúrò nínú ìwé ìdìbò sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin àti tàwọn aṣòfin àgbà èyí tí wọ́n dì kọjá adarí ètò ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Abíọ́dún Àǹbọ̀dé ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá Àǹbọ̀dé ní ohun tí kò bójúmu rárá ní bí orúkọ àwọn olùdíje àwọn ṣe di àwátì nínú ìwé ìdìbò agbègbè gúúsù ìlà oòrùn gúúsù ìwọ̀ oòrùn àkókó ìlà oòrùn ìwọ̀ oòrùn Oǹdó àríwá àti gúúsù Àkúrẹ́ ìrèlè Òkìtìpupa àti ẹkùn àárín gbùngbùn Oǹdó nínú ètò ìdìbò sílé ìgbìmọ̀ aṣojúṣòfin àti tàwọn aṣòfin àgbà làbújá èyí tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ó ní àjọ elétò ìdìbò àti gbogbo àwọn olùdíje tó jáwé olúborí nínú ètò ìdìbò náà làwọn ti pè lẹ́jọ́ nípasẹ̀ agbẹjọ́rò àwọn amòfin olúṣọlá ibiṣẹ́ni látàrí àmì àti orúkọ ẹgbẹ́ àwọn tí kò sí lára ìwé ètò ìdìbò tí wọ́n lò ó ní ìgbésẹ̀ ọ̀hún lòdì sófin ètò ìdìbò orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ ní ọdún 2022 nítorí láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2022 ni àwọn ti kọ lẹ́tà sí àjọ náà nínú èyí tí àwọn kọ gbogbo orúkọ àwọn èèyàn tí yóò díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú àwọn sí ṣùgbọ́n tó wá ṣe wípé àwọn INEC kò gbé orúkọ àwọn olùdíje lórúkọ ẹgbẹ́ Labour jáde rárá àti rárá ohun tó fa ìdí ẹjọ́ yìí nìyẹn olùṣeyẹ ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún aláròye online television.